ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an ní Suratu Ra'd àyà ẹlẹ́ẹ̀kẹjọ adúrú ní àyà ẹlẹ́ẹ̀kẹfà lóṣùpẹ̀ lóṣù ọlọ́run àmọ̀ tẹ̀síwájú ní àyà ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run bá jí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú Al-Qur'an tí ó lórí agbára rẹ̀ ìmọ̀bí tó bí agbára ọlọ́run subhanahu wa ta'ala a máa jẹ́ atọ́kùn láti lè jọ̀wọ́ ara wa sílẹ̀ fún ọlọ́run ọba ní ti pátápátá a lè gbà wípé olùkan náà ni ọba alágbára ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ nínú Al-Qur'an Karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنزل مستنير ولكل قول هاد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا كما أنزل به ولكل قوم هاد أقرأتكم القرآن فليقل قلنا الله orúkọ rẹ̀ ní Ar-Rahman òun sì tún ní Ar-Rahim gbogbo àwọn orúkọ ọlọ́wọ́dá wọ̀nyí ó tún ní ṣe pẹ̀lú olùkẹ́ àbí ọlọ́run kó mọ́tẹ̀ tẹ nìkọ̀ọ̀kan wa ọlọ́run bá ní wọ́n yá kú lórílẹ̀ ní nàkàfàrú wọn ọlọ́run bá jẹ́ ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa fún àwọn àyàndà àkàsíwájú àwọn àmì agbára ọlọ́run èyí tí ó tó fún gbogbo ẹ̀dá láti mọ ọlọ́run lóhun nìkan làásìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ọ̀gá ni wáyé fún lórí ìnàkà gbàrún ní ti ìgbéraga ní ti ọkàn yíye àwọn aláìgbàgbọ́ níbi ni wọ́n tún sọ báyìí nígbè lẹ́ni tó ń di ànábì léèrè ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه àwọn aláìgbàgbọ́ bánà lè ṣàlàyé fún wọn tó ọlọ́wọ̀n ọ̀dá ni tí wọ́n tún máa ń sọ náà ní wípé àbágbà ọgbọ́ ṣùgbọ́n láwọ́lá nínú èdè láwọ́báwá láwọ́lá yóò bí ìgbòrò ìgbàgbìrì àmọ́ níbi ìtumọ̀ rẹ̀ àlá àìláọ́lá ìbádá àbágbà ọgbọ́ àbátẹ̀lẹ̀ tó ń sọ fún wa tó bá lọ jẹ́ pé ọlọ́wọ́ bá ó sọ ááyà kankalẹ̀ fún ọ rẹ̀ ní ááyà níbi ọ̀nà ẹni mọ̀ yíza iṣẹ́ ìyanu gẹ́gẹ́ bó ṣe fún ànẹ́bì Musa alẹ́sọ́lá wọ̀sálàm gẹ́gẹ́ bó ṣe fún ànẹ́bì alẹ́sọ́lá ìbá ṣe wípé ọlọ́wọ́ bá sọrú rẹ̀ kalẹ̀ tòun ti bọ́lá ní ojú ya tó wọn lórí ẹ̀fà bọ́. ìsọ́lá tó wọ́n ọlọ́wọ́ ọba ní kíra múmi kó jáde láti inú àpáta. síbẹ̀ wọn ò rẹ̀ bá wọn ò Wọ́n fẹ́ wá àwùjáre láti lè fi gbé Ọlọ́run ọba ya kú lòlẹ́bí ìrìnàgbàta nínú Àwọn àbọ̀ olúmọ̀ tẹ̀síìrì wọ́n ní wọ̀yọ̀ tẹ́rìbù الكفار عليك من الآيات التي ينعمونها ويقولون لولا أنزل عليه آية من ربه àwọn àpá ní àwọn aláìgbàgbọ́ wọ́n ò lúbẹ̀ ní kàjùtẹ́lẹ̀ wọ́n wà lọ sápa mọ́sábẹ́ pé àgbà ọ̀gọ́ àmọ́ kọmọ oúnjẹ ìyàmùsàn wọn náà bọ́ bá ní ilé ìfẹ́ ìmọ̀ gbàrá láti gbà gbogbo òṣìṣẹ́ ọlọ́pàá èyí náà ó ń bẹ nínú ìṣẹ́bí tó gbáyé lẹ́nu ọmọnìyàn wọn ò ṣe tán láti gbà bọ́lọ láti ṣe tọ́lọ ó ti tí wọ́n bá tó ríṣẹ́ ìyanu wọn á àbá àwọn tó gbóná ọlọ́mọdé àgbóná sábà bá ti gbóná òsìkì torí pé tẹ́mpéṣọ̀n ó ti gbé ọlọ́gbé pọ̀ nípa ìgbóná ẹgbẹ́ bá ti gbóná akọ ọba nílé gbóná ẹ̀rí tó mọ̀ ọ̀sọ̀ fúsọ̀ àwọn èèyàn ń wá iṣẹ́ ìyanu wọ́n ń wá ìdíwòrì tí ó ṣe wọ́n lè mọ̀ kí wọ́n tó ṣe tọ́lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọmọ òbí yẹn ṣe mọ́jẹ̀ kò sí bàtàwọn èèyàn ń béèrè fún ìyanu títẹ̀ ìyanu bá tún tẹ́ gan náà mú ìgbàgbọ́ tó pẹ́ni tó bá ní kàn ṣe kò ní bèèrè tẹ́ ìyanu kó ló ṣe tọ́lọ ara rẹ̀ bó ṣe ló ń gan ó kúkú tẹ́ ìyanu bó ṣe ń ríran ó kúkú ìyanu bó ṣe ń gbọ́rọ̀ ó kúkú ìyanu bó ṣe ń rìn ó kúkú bó ṣe ń sùn bó ṣe ń jí ó kúkú wà bí àwọn òkúṣẹ̀kọ́ abàlá àjò lè tuntun ìgbẹ́mi tí ò ní kẹ́ẹ́ ṣe àwọn ní ó máa sọ pé kọ́ta tòrú lọ́nà bá ti dòrú àwọn ó àwọn aláìgbàgbọ́ wọ̀nyí wọ́n máa ń sọ ọ̀rọ̀ yìí àwọn àfáàní wọ̀yẹ̀ àdúnà àgbẹ̀kọ̀ọ̀là ìgbà ọ̀rọ̀ tó ń sọ yìí ó tún àbágbà ṣùgbọ́n kankan kọ̀míṣà kan tó bá jẹ́ kágbà jẹ́ múṣẹ̀ ìyanu kan wá tó bá jẹ́ múṣẹ̀ ìyanu kan wá nǹkan kan tí ò ṣẹlẹ̀ rí ṣe é nígbà ọba jẹ́ àgbà a sì tẹ̀lé tó rí ìṣe tí kì í ṣe sí àwọn kèfèrè bọ́tẹ̀lẹ̀ ní pé láwùjọ wa lè ní àwọn èèyàn ti ẹ̀sí bẹ́ẹ̀ sọ́ di methodology of rẹ̀ ó lè fọwọ́ bá ọ lẹ́nu báyìí yóò kọ́kọ́ yọ àdókàdá ìlà rẹ̀ ó lè fọwọ́ gbálẹ̀ láì kó ní ẹ̀fọ́ ojú bẹ̀rẹ̀ nígbà bá rú bẹ̀ yẹn ló ń bá rú bẹ̀ wọlé àfà ẹ rí ìgò ẹ wà á nínú ìgò òyìn ẹ wà mọ̀ pé kó kí ọ̀rọ̀ àpá ìlúkò náà tí wọ́n fi tẹ́yìn fi wọnú kù láìkọ́ yóò kò náà ìtayé ń fẹ́ nìyẹn àwọn èèyàn ò fínú fídọ̀ gbàbọ́lọ àwọn èèyàn ò fẹ́ fínú fídọ̀ tẹ̀láṣọ ọlọ́wọ́ ma fi mọ́jẹ̀ ló táwọn ò tó ṣe tọ́lọ ìyanu kúdọ̀ tẹ́lẹ̀ àwa mùsùlùmí kò wọ́pọ̀ lọ́dọ̀ wa nǹkan lọ́dà tí mùsùlùmí náà fi dọ́lá ìyanu tí wọ́n bá dé ìyanu òmúgbà ọlọ́wọ́ bá tí ọlá ga ọlọ́ ní ṣe sí yìí nínú ṣe sí àwọn aláìgbàgbọ́ ni kò yẹ nígbà tó tó rí ìyanu bó ṣe dúró gan ìyanu ọlọ́ǹgẹ́ Ẹwà rẹ̀ lómi yóò máa pààrọ̀ sọ́ọ̀sì. Ọlọ́ sí èsì mẹ́lẹ̀ àpò sí àwọn ìjágbọ́n. Àwọn prayer warrior. Kò sí bẹ́ẹ̀ yóò ìjájú lómi. Tó bá bí èta yóò sì kó bẹ̀ yóò rìn òfin ìjà. Ìjánu yẹn ni ó bọ̀ wá títí tí ó ويقول الذين كفروا ويقول الذين كفروا ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه wọ́n máa sọ wípé láọ́lá ìmánà àlá ìbámadá àbápa fún ọ láọ́lá ohun sílà àlẹ́yà àyàtọ̀ mẹ́rọ̀ yìí ìbá ti pé ọlọ́run ọba ó sọ iṣẹ́ ìyanu kan fún wọn náà gẹ́gẹ́ bí ìtì Músá gẹ́gẹ́ ìkẹrin sá àbágbà fún ọ Àfáwa Ibn Ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga, ó ń fún wa nírò nípa ìṣe sí àwọn ẹlẹ́kọ̀ọ́ àwọn tí wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run yàkùnlúnà kúfúrọ́ wà ìdáadá wọ́n máa sọ nísọ ti ẹni tí ò ṣe bá láti gbà wọ́n wà pé kọ́ bíṣẹ̀ pàdé aflan gan kò ṣe náà gbogbo ẹ fẹ́ kó òun bá dán ìkẹ́kẹ́ tí ò ṣẹlẹ̀ ẹ mọ̀ náà lóòótọ́ òun tó òun tó ma lẹ́sà Islam òun fẹ́ mọ̀ wà àbọ́lọ̀ sí òun ó gun orí àpáta lọ òun wà á torí gbogbo òun wà fẹ́ tó ń káwá fún orí sọlù tẹ́jẹ̀ bá lè jáde ilẹ̀ àtẹ́bí sọlọ ṣùgbọ́n tẹ́jẹ̀ bá lè jáde ilẹ̀ àtẹ́bí kò sọlọ wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọn kò ní ta ló kílè mọ̀ ẹ̀rí báyìí tó ti wà ṣèbílẹ̀ lọ́fẹ́ yìí ta ló kílè mọ̀ ẹ̀rí báyìí tó ti wà apáta ló rọ̀ fún káwa yìí gbogbo àwọn nǹkan wọn yìí bó ti tó fún ẹni tó bá fẹ́ mọ ọlọ tó bá wo ara rẹ gẹ́gẹ́ sísẹ̀mù ara rẹ bí ló ń ṣiṣẹ́ èyí ó gbé ní tóbi bọ́lọ̀ èyí ó sì mọ̀ bọ́lọ̀ wọn bá ń bẹ àkọ́ ẹ̀sìn kẹfìlì wọ́n ní gbogbo ibi táwọn èèyàn tí máa ń béèrè bẹ́ ìyanu ìyà ni wọ́n máa jẹ kẹ́yìn àwọn ìjọ ànẹ́tì sọ́ọ́lì wọ́n béèrè bẹ́ ìyanu ìjọsọkùnfà tọ́lọ̀ ti pa wọ́n rùn nìyẹn wọ́n láwọn ń fẹ́ kí àkúnmí kó jáde láti inú àpáta ó sì jáde bẹ̀rẹ̀ ṣùgbọ́n kó ti jáde ọlọ́ọ̀fì condition ẹ̀ máa mú mí jọ kan ràkúnmí náà mọ̀ níjọ́ ẹ̀ẹ́dì tó lọ bí gbọ́dọ̀ jẹ́ ràkúnmí ọ̀ nígbà olóyè ẹ̀fọ́ akọlù rà ọgbàdà para fún ní ọ̀dẹ́mùdẹ́mù alẹ́ ìmọ̀rọ̀kù òmìnirí ha wọ́n láyé ọ̀pọ̀ àwọn anábì ó àwọn àwọn Yahudi wọ́n ní kánẹ́bì ẹ̀rin sá káwọn tó lè bàbá ní ọjọ́ ọlọ́run kó ṣe bá kó ṣàwó síbẹ̀síbẹ̀ tí wọ́n tó yẹ́ ẹ̀gbà wọn ò gbà ọlọ́run bá ní wá mẹ́rin mẹ́rin àánú sínú àbí àyá ilá àǹkàzábà bí aláwọ̀ wà lóòrùn wà á tẹ́ iná ẹ̀sàmù dáná kọ́ta mọ́ bọ̀ síran فظلموا بها وما نرسل بالآيات إلا تخويفا Ọlọ́wọ́ bá ní kò sòrò pọ́wọ́ ọlọ́run ta bá ní ń gbé ànẹ́jì tí a jìdé ká mọ́ ọkọ́ jẹ́ ẹyanú kìí. Kò sòrò pọ́wọ́ ọlọ́run ó rọrùn pọ́lọ́run púpọ̀ àmọ́ kò sígbà ká fún òjíṣẹ́ wa níṣẹ́ ìyanu kan àwọn tó sáájú ó padà pé nírọ́ náà ni aláwọ̀ bá ní ṣe bí àwọn ìjọ samud àwọn ìjọ ànẹ́bì sọ́rí a fún wọn níṣẹ́ ìyanu abòrà fún mi tó jáde láti inú àpáta níṣe ni wọ́n padà pé mírọ́ wọ́n jàbò sí wọ́n ní ti ìsàmì ọlọ́run wọ́n para fún nílá ọlọ́run bá kò sígbà ta bá sọ iṣẹ́ ẹ̀yà nù kankalẹ̀ abẹ́ jẹ wọ́n yà ní àbìdẹ́rù ìyàbà wọ́n ni ìgbò ìyàbà kí ló lé kẹ́yìn náà tẹ́ẹ̀ ìyẹn ni ọlọ́mọba àti pé iṣẹ́ ìyanu kalẹ̀ bá nìmọ́sí kò fún bọ́lọ̀ gbọ́dọ̀lẹ̀ jẹ́ pé iṣẹ́ ìyanu àmọ́ ó ṣùgbọ́n iṣẹ́ ìyanu ò ní túmọ̀ nínú gbígbà àti ṣíṣe bọ́lọ̀ nínú Islam ìdílé

ìgbà tí wọ́n ló ní tó àwọn ìtàwọn òkú àwọn ọkọ̀ mi jímọ́ àrẹ́bù wa pa wọlé sọ́lọ̀bà ìjọ mẹ́rin lẹ́rẹ́ láwọn pariwo ìlú tó tó yẹ kọ́ ní ìpìlẹ̀ àìsípa àgbà nẹ́tì tó ọkọ̀ nípa ìṣẹ́ ìyàwó rárá wọn àgbà gbọ́ torí pọ́lọ̀ wọn bá kò ló fi ṣe ọlọ́run ó sì gbà wá láti ká gbàgbọ́ lágbàgbà nẹ́tì ní sọ́mọ̀ Dáná bí ní sọ̀rọ̀ bá ní iṣẹ́ ìyanu, tọ́lọ̀ wọn ò bá fún iṣẹ́ ìyanu, ẹlòmíràn nígbà fún ìṣẹ́ ọlọ́run.

ọba ṣe kí ọlọ́run ọba rẹ̀ bí ń sọ yẹn tó ń pè wá sí ìbáṣe kókó náà níbẹ̀ ẹ̀yànú kẹni táàkùn ojú ìwáì àbágbà bọ̀ nínú sọ́lọ́run furkan wọ́n ti ẹ̀dún sọ pé wá kọlu máa lè hádàrùn tó lè akún fọ́ àmì wọ́n yá bí ṣe ń fi láàtúwà wọ́n ni rú òjíṣẹ́ wo ní tí ẹ̀ anẹ́bìnà wọ́n bá sọ̀rọ̀ Fọ́kọ́lù máa lè àdàrọ̀rọ̀ tó hù ọlọ́run bí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn wá, torí pé pàdí wọ́n ń sọ ọlọ́run bá gbọ́. Ọlọ́run bá ní wọ́n ń sọ wípé fọ́kọ́lù àdàrọ̀rọ̀ tó wọ́n nírú wo ní Nígbà tó lọ ọjà, abábà pàdé lọ́jọ́ náà wà ra nǹkan lọ́jà. Lọ́lá oòrùn bí ààrẹ ilé ìmẹ̀ àbúrùn. Bọ́ bá ṣe rí kó jíjọ lọ ní nítòdòdò, ọ yẹ bí ṣe rí kiri yẹn tí mẹ̀lẹ́kà ọmọ ọba rìn. Títí ń pè wá kíkọ ọlọ́run tí ń dẹ̀rọ ọlọ́run bà wá yẹn, bí bá kí ń sọ kí mẹ̀lẹ́kà ọmọ gbé jẹ́ mọ̀lẹ́kà ọba jẹ́ ìjìbá káàkì bí mọ̀lẹ́kà lẹ́yìn àgbà pé ọlọ́run ọba ìyẹn nìkan wọ́n ní kò yẹ kó wípé ibi tí a ti ń jẹun náà ti máa jẹun wà lọ́tọ̀ àgbàdo yàtọ̀ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́run أو تكون له جنة يأكل منها يدعون إلا رشدا wọ́n ní ó yẹ kó dá ní ọgbà ti ẹ̀ dákìí ti ẹ̀ oko ti ẹ̀ lọ́tọ̀ tó ṣe wípé àwọn nǹkan oko yẹ yóò dá lébi pé kò ní kí nǹkan oko jẹ́ lórí tó lè dá bẹ́ẹ̀ tọ́bá wá ní kí lè ní tó bí ọ̀nà ẹ̀nà wọ́n mú àkọ wípé gẹ́gẹ́gẹ́ ọrụ ilá ọ́sílẹ̀ mọ̀sàwúrá rẹ̀ ọ̀pù ìdánilẹ̀gbàrí ẹmọ́tẹ̀lẹ̀ síbẹ̀síbẹ̀ ìmọ̀tọ̀sọ̀lẹ̀ ọlọ́pọ̀

ìròrí àwọn kèfèé rí olùká máa wo àlámọ̀rí ayé kàtòkàtọ́lọ bóò ló ti jẹ́ nínú ayé bóò ló ti ráyé tó kátó lè sọ̀rọ̀ ọlọ́run lẹ́nu ẹ̀ àwọn ìgbé tí wọ́n yìí jẹ́ tí àwọn kèfèé rí nínú tó ṣe nílé ìfẹ̀lẹ́sì nígbà wa mùsùlùmí náà àwa náà ti kíbọ mẹ́sìn wa ah! ẹ̀bá jẹ́ àkàlà tó ọkọ̀ lọ́lé nígbà ìwà ń ní èyí sọ̀rọ̀ ṣé ibi dápò tó wá lọ sórí ló mẹ́ ìlẹ́kọ́ na fi ń wọn òdodo ìtọ́nà ọba wí tánẹ́bì wí àgbùdọ̀ mọ́ béèrè kẹ́ẹ̀yànù kátógbà ìdẹ́jẹ́ àwọn aláìgbàgbọ́ ni bọ́lọ̀ bá ti wí tánẹ́bì bá ti ló ti tó kọ wa láti fi wọ́n ti jẹ́ẹ́lẹ̀ lé wọ́n sọ bẹ́ẹ̀ sáàdì lábí ìsọ́lọ́ aláìwọ̀sọ́lá Ọlọ́wọ́ bá ní àwọn ànẹ́bẹ̀ ọlọ́ta ránṣẹ́ tó fi dé ìrẹ̀ ànẹ́sọ́lá àrẹ̀wọ̀sọ́lá ìnnàmà àjá mọ̀mìnirò. Ẹ̀wọ̀n ìrìnlẹ̀mẹ́ àǹdá mùsùlùmí ìgbéga àmẹ́sọ́lá àyọ̀sọ́lá ó yìí ṣe òkùnjẹ́n ó yìí ṣe oníṣẹ́ ìyànà ìyẹ́kọ́lá rán orí bọ́lọ̀ bá bá mẹ́rin kàjì ìjẹ́gọ́lọ̀ ń fi ẹ̀nà sí ilé wá tẹ̀yànà ìjẹ́gọ́lọ̀ ń fi ẹ̀nà sí ilé wá rán lájú àpọ̀jú nínú ìjẹ́gọ́lọ̀ tàwa sọ ní báyìí olùkọjọ fi nìkan ń sọ̀rí à ń tẹ̀lé ilé ọ̀sẹ̀ ìnana à ń dá ọ̀sẹ̀ àbá òṣìṣẹ́ ìyẹn lórí bọ́ọ̀lù bá lọ́tọ̀ ẹni

ìjánẹ́bì ìjánẹ́bì ìjánẹ́bì yóò ti ṣe ọlọ́run ọba tó jẹ́ ìntàgbélé lọ́wọ́ náà ni àjìǹdà múùbì olùkìlọ̀ múùbì rúùsì máa ná mùsọ́gbùn olùdẹ́rù ọlọ́run ọba báyé olùdẹ́rù iná bá ẹ̀dá kábà lè lọ gbé náà ń bẹ kábà ti tọ́lọ́ ìṣẹ́ tọ́lọ́ ọba kọ̀dẹ́gẹ́gẹ́

orí náà bẹ́ẹ̀ dé ó balẹ̀ jẹ̀jẹ̀ kìíní kan orí abọ́jú àti báwo ni yẹn náà abọ́jú bẹ́ẹ̀ orí gbogbo àwọn ilé ìwé abọ́jú àti àgbà mi kò ní náà lọ lówó àti tó kọ́ ilé ìwé abọ́jú mọ́ àti ilé ìwé orí lọ ṣètò kìí ṣe ojúlówó iṣẹ́ tọ́nà tó bá wà lẹ́bí ọlọ́run orí mòlísà ìbára ìṣòjúlówó iṣẹ́ wọn èyí ò nìkan máa wá tọ́nà ó kàn bí àjíádá wọn láti lè rí jẹ́gẹ́ ẹ̀nà pé òṣìṣẹ́ ọlọ́run máa ṣe ìgbà ẹ̀lẹ́ rí sára ìsìnmọ̀rán Ànábì Musa alayhi salatu nígbàtí Ànábì Musa ju ọ̀pá lẹ̀ tó bèèrè níwájú Fìràáùn lẹ́yìn ìgbà tí ṣẹlẹ̀ yẹn ti ẹnẹ̀ tán nígbà wo la tún gbọ́ tó ń sábẹ̀ sí ìjọba àfihàn àdúgbò ẹ má bọ̀ ẹ wá wọn bó ṣe ṣẹlẹ̀ náà kò tún bá náà lọ àtúgbọ́ pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí bàtánà tí bùkátà ń káwọn ọmọ Ísírẹ́lì lọ ọwá ní ẹgbẹ́ ìsáyé lára yá ọba méjọ kàálẹ̀ yóò dẹ̀ lóòrùn lóòrùn ó jẹ́ àjíbá ń pariwo lórí rédíò iṣẹ́ ìyá ní ìtúté ẹgbẹ́ àpàlà ẹgbùmọ̀ pé ìrọ̀lù báà náà ni kàrọ́ọ̀mà ọlọ́mà ń fi kàrọ́ọ̀mà pọ́n ẹ̀dọ́ bá súnmọ́ lọ́wọ́ bá lé ṣùgbọ́n kìí ṣe pé kọ̀díṣínọ́sì gbogbo ẹ̀dọ́ bá jẹ́ àìlú ọlọ́run bẹ́ẹ̀ bá súnmọ́ lọ dáadáa ọlọ́mà ń fi kàrọ́ọ̀mà pọ́n yẹn lé dáadáa tí wọ́n náà wò ah, ibi máa ń lọ ọbẹ̀ lọ́bẹ̀ wọ́n ti di ipò ẹ̀kọ́ ọ̀yà wọ́n ti borí ọ̀ kọ́ àbáwọn ẹ̀dí lọ́wọ́ ọgbẹ́ tí mo sì tọ́ òun ní ibi kọ́ ìlú àá wọ́n ṣe ìrírí ọwọ́ ló ṣàlùwàlá Bàtọ̀ ọgọ́bẹ̀ ẹni tó rí láti fò pọ̀ lọ níta ah, ẹ̀nà òwúrọ̀ ẹ̀nà ọ̀rà. Àti ń fi látara ẹni ẹ̀nà ìmọ̀lé. Wọ́n ti fò pọ̀ lọ mọ́dún fún ọlẹ́kùn ọba tó kúrò wọn lọ kà ọmọ nígbà tó. Ọba tó fi ọ̀sẹ̀ gan, ọ̀rẹ́ rẹ̀ gan, òun náà bá ti àti má jẹ. Ọba ti fò pọ̀ yàgò náà. Ọba ọ̀wá ni wá yà Bọ́bá pa sí ọmọ ìdájí àwọn olùyàwó. Tí wọ́n kẹ̀lẹ̀. Sùkàrọ̀ ọmọ, àlìsìkọ́ ọmọ tún khairun min alfi karama ke yo do dédé ní ti esi ọ̀tọ̀ laji ke yo ní karama ke yo so nǹkan mo be àbí ke yo fojú so nǹkan ko si be fojú so ni ki ta ta wa de ma de ma le ko kan ọlọ́run ma fi àpọ́nlé fẹ́ni tó jẹ́ tẹ̀mí ọlọ́run so ilé ìjọ yóò wá wípé kí Kùránì ó sọ̀rọ̀ díẹ̀ kó kó ìtumọ̀ tó pọ̀ sínú nínú ẹ̀mí lè ìnàmà àǹtà mọ̀lérò wàlásà ìsàhírì wàlásà ìmọ̀dáhìn àlùmọ́jídà gbogbo èyí ọba wà níwájú ṣùgbọ́n ìrìnà mẹ́yẹ oṣù fíìlú alkọ́sì ìnàmà àǹdá ìjẹta àgbélé ọlọ́wọ́ òun náà ni mo jẹ́ ẹni tí ó mọ̀ jẹ́ ìgbàlá tí ó mọ̀ kìlọ̀ fún wọn iṣẹ́ rẹ̀ nìyẹn o olùṣe babaláwo olùṣe ajáwédáhùn ajáwédáhùn nìkan olùṣe bẹ́ẹ̀ sì ni olùṣòkùnà olùṣe magician ìjẹta rán òṣìṣẹ́ ọlọ́run àìlèmígbà kó fúnni ní ròdùn mú kó sì kìlọ̀ ó parí ìjọba ìlú ìgbẹ̀rẹ̀ ọ̀dọ́rọ̀ lọ́lọ́wọ́ bá bí wá níbi wípé iná máa ń gbà mú bẹ̀rẹ̀ iná máa ń gbà mú bẹ̀rẹ̀ àbọ̀ ẹ̀dùn kẹfẹ́ wọ́n ní ìlànà àlẹ́ríkà àndákùnlọ̀ rìsáàlá tàbí alẹ́bí àmọ́rọ̀ kàríà. in tó kàtí ẹ kí lọ́lọ́run rí ìwọ̀n fayí ó parí aláìsí sẹ́gbẹ̀rẹ̀ àwọn ìṣọ́ta kó sọ ní pé ṣùgbọ́n bẹ́ á ó gbúdọ̀ gbà ẹjá wa lọ wátẹ̀ ìyanu kan fún kó bàa lè gbà

ó lè jẹ́ nítorí nípa bó wá ní àwọn abẹ́sà lọ́jọ́ ọlọ́run báwo ló ó sọ fún ànẹ́bí pé innama alayka an tabluga ìtọ́jú ọ̀nà ẹ̀yẹ̀ ànẹ́bí òun náà ní jẹ́ jẹ́ ọlọ́run àlẹ́bí amàrọ̀ kàbí a ìjọ ọlọ́run bá pa ọ́ láṣẹ nítorí bọ́lọ̀ ń sọ láì nínú al-Qur'an laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha laysa alayka hudahum walakinna Allaha yahdi man yasha ọlọ́run ọba nílẹ̀ ànẹ́bí ìfi ẹnikẹ́ni mọ̀nà àkóso rẹ̀ ó dójú ọ̀nà mọ̀ kìí ti agbára tàbí sọ́lọ́ tọ́lọ̀ bá lè sọ̀rọ̀ Allah tẹ́lú sọ́lọ́ ààrẹ ọ̀sọ́lá tó wà láàfà àdéjẹ́ èyí ò lè jáfẹ́ nìkan mọ̀ná wà láti ń lọ ayá ti mọ̀ yẹ ṣáà ọlọ́run ní máa ti gbogbo ẹni tó bá ti wù mẹ́rin abẹ́ aláṣùhánù wàtàhálà ọlọ́mọdé a rí sí àbúrú ọlọ́gbọ́ wa ní wà lè fún lè kàwọ́ Gbogbo ìran ọmọ ènìyàn pátá, ìran kọ̀ọ̀kan náà ní ìlò ayé, ìran kan lè rán ànábì Adam àti àwọn tí wọ́n jọ lò bá, tí wọ́n jọ jọ lò fòrúurù, wọ́n jọ lò fẹ́ntúrì, dájọ́ contemporary ìrankan nìyẹn ìran míì náà tó lọ alfiyan generation kò wá lé sí generation kan àfikọ́lọ́ kó fi ẹni tí ó máa tọ́ wọn sọ́nà sáàrin wọn kó bá lè máa jẹ́ àwùjá lé wọn lérí ọlọ́wọ́ ti gẹ́nì kan ó sì ilé láàrín ọlọ́ kó kò náà kó sọ fún wọn ká má bá lè láwùjá níwájú ọlọ́ pé ààrẹ ti sọ fún wa lọ́wọ́lọ́ pàtàkì wà lè kó nílé ka omi náà gbogbo ìran ọmọ ènìyàn pátá náà ni ọlọ́wọ́ bá máa ń fà á dìde láàrin wọn ẹni tó máa tọ́ wọn sọ́nà tí ó máa sọ tọ́lọ̀wọ́ bá wú fún wọn tí ó sì máa júwe tọ́lọ̀wọ́ ìgbàtàwà àmẹ́bí ọ̀rọ̀ wọn bá kúrò lérílẹ̀ ọlọ́wọ́ máa gbé àwọn àbá àwọn olùgbègbè tó ọ̀nà ọlọ́wọ́ máa gbé wọn ti dé lẹ́nì àwọn ọmọ ọlọ́gbẹ́ àwọn ti wà lórí rédíò lórí tẹlifíṣàn ìgbà tí ò sí rédíò tí ò sí tẹlifíṣàn àwọn bàbá wa wọ́n máa káàkiri oríko wọ́n wà ń gbé dáflam lọ́wọ́ wọ́n máa káàkiri wọ́n máa jẹ wà tábà lọ sókòó kan tábà ti jẹ wà ní babaláwo ká sọ pé níbi ò ní bẹ́ẹ̀ sọ yìí ṣùgbọ́n máa ní ẹ̀mọ́ mú lọ láàbí rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì àbá àlàjì awóyẹmí awóyẹmí bàbá ẹ̀mẹ́ àbáwó ní àtìlẹ̀kí ìpùsùn àwọn àbá àpadà sóúkọ kọ kọ nínú ìṣẹ̀lẹ̀ alẹ́rí ẹni jẹ́ àbábùlàjí àwọn orí ìyí òjò sí ìdáfà rẹ̀ torí fórúkọ ọ̀rẹ́ mi bọ́n bá ti jẹ́ sàkọ́bá ní àwọn orí àbá ní ojú ọ̀rẹ́ rẹ̀ kò rúbá ní rẹ̀ àbá ní àbá ní rúbá ní rẹ̀ àwọn orí ìdàwàbọ̀ àbí tí gbogbo ẹ̀yìn fámìlì bá parí pọ̀ pé ẹjá yìí padà di àbá ní ìjì tó ti wà báyìí báyìí ni àwọn náà jẹ́jẹ́ wà jù káàkiri èrú ló bí ọ̀pọ̀lọpọ̀ ń ta adé bá lábíbà ń jẹ wà jù bá ọmọ ẹwà tẹ̀bí níbẹ̀ wà lọ orípo kan ẹlẹ́jọ́ mẹ́ta ẹkó bẹ̀ abọ́ abọ́

láwọn ìlú tí mo fẹ́ máa sọ yìí pàápàá jùlọ ní gbogbo lóṣè ìlú ní gbogbo àkókò èkìtì kódà láwọn abala nìkan lọ́sùn tẹ bá lọ wo ta kọ́ ló kọ́kọ́ jẹ́ nọ́mbà àkọ́kọ́ kò ní jọmọ̀lú olùjára lọ olùjára pápákọ̀ àwọn yẹn ni wọ́n wá yóò wá pẹ́ fáá fún wọ́n tó lè pòlú sí ọmọ ìlú sí ọjọ́ mọ́mù nígbà bá ti lè lọ́mọ àrùjọ jẹ́ mọ̀ ohun tó ayọ̀dá ẹ̀rọ abẹ́fẹ́ tó jòjò lọ fún bọ́sí bòmí. Wàlẹ̀ kò yẹ káwọ́ mi nà á jẹ. ní fi àwọn èèyàn sílẹ̀, àfikọ́ na àwọn tí ó mọ̀ tọ́ wọn ẹ̀yà ẹ̀yà náà bá kí ní fi ilẹ̀ ṣùgbọ́n kò tún lẹ̀ kó rí ló máa tọ́ ní sọ́nà wà lè kò lè káwọ́ mi hàábẹ̀. Ọ̀rọ̀ yóò máa fi tí gbogbo inú ìran kọ̀ọ̀kan, kódà kí ti inú ìran kọ̀ọ̀kan lọ́wọ́ túnwò ìdílé tó tóbi àjò Àwọn tí ó gbà ó gbà, àwọn tí ò ní gbà wọn ò ní gbà. Nínú ìlú, ọlọ́wọ́ àkọ̀yádẹ́ ẹnìkan lórílẹ̀-èdè

ní gbogbo ilẹ̀ náà òun ní àpá aláàdì ọ̀nà wọ́n máa ṣe bẹ́ẹ̀ títà yóò fi ní járí náà ọlọ́bá fi wá lé fún ní ká ó ní ìnáà ìkẹ́ẹ̀rẹ̀ anukọ́ lọ́lọ́wọ́ bá fi pè wá tẹ́sì alìdáyà káàmà pè wá káàmà ṣe wà ilẹ̀ láàfin nínú àwọn àkórí máa jẹ̀ sí wọ́n ni wá lè kú ìlú ìkọ́ ayé wà ní kúlù àwọn ní dáàín àbọ̀ alìgálíbí wọ́n ti rẹ̀ àtàwọn mẹ́rin nínú àwọn abúrúmọ̀tò sí wọ́n wà ní kúlù àwọn ní dáàín gbogbo àwọn kọ̀ọ̀kan àwùjọ kọ̀ọ̀kan lọ́nà ìfẹ́ni tí ó máa pè ní ẹni ìmọ̀gbọ̀ òun yóò mọ̀ sọ olùwà ní fámílì rẹ̀ olùwà lágbó olé rẹ̀ olùwà ládùúgbò rẹ̀ olùwà nù rẹ̀ ó lè wà ní déètì bẹ́ẹ̀ ó lè wà lórílẹ̀-èdè níbẹ̀ ní gbogbo àbí ó wà ló tàwà ìdí bára wọn bá fi ṣe bẹ́ẹ̀ ní wípé ẹ ní ilé láwùjá rí níwájú ọlọ pé mi ọgbọ́ yẹn ti ọyà sọ pé ìwọ ìwò gbà ọlọ́mọ ti wá lánà òṣòótọ́ ìwọ̀n bẹ èyí tá a gbọ́ ta gbà yìí náà lára fàánì rẹ̀ yìí abẹ̀lọ ń dá sí ìgbà ìjùbá yìí lọ kọ́mọ́tì ṣe wá ní olùsinmi lọ́nà ó ṣe gbogbo ọlọ́wọ́n bá ní wá lé kó ló yé tọ́ ìlà ààbẹ̀ wọ́n ni mú tó lé ní ọmọ ààbẹ̀ الله يعلم ما تحمل كل أنثى وما تزيد الأرحام وما تزداد الإمام ابن جرير الطبري nínú tẹ̀síìrì wọn wọ́n sọ ọ̀rọ̀ kan lórí àyà yìí tó jẹ́ wípé àgbùrọ̀ kúrò lérí àfikásọ́ kódà ní àbá wo ọ̀pọ̀lọpọ̀ tẹ̀síìrì lórí àyẹ́gbẹ́ tẹ̀síìrì nínú tẹ̀síìrì ní àbá wo dáadáa bí ìgbà tó gbé sọ́márì tọ́bárì ni bí ìgbà tó jẹ́ wípé ìwọ̀n ti bẹ̀ẹ́nu tọ́bárì náà ìmọ̀ọ́mù nínú ṣùgbọ́rọ̀ yìí nínú ìpínlẹ̀ ìjẹ̀rí tó bá rí ìgbàgbẹ́ tú wà ní kúlì káwò ní hàn ọ̀nà méjì náà ti tú orí méjì àwọn ti wó wọ́n ni wà ní kúlì káwò ní hàn àwọn ní gbogbo ìran kọ̀ọ̀kan gbogbo àwùjọ kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ fún wọn ní ààrí dáárín ẹni tí ó máa ń pè wọ́n wọ́n wá lẹ́ni tí ó máa pè wọ́n yìí ó lè jẹ́ dáárín yẹ́jú ìlà kẹrin àwòdá yẹ́dí fún ìlàṣárí ẹwàdáwò ẹni tó máa pẹ̀lú lọ rí dáadáa yóò máa wà ẹni tó sì máa pẹ̀lú lọ rí kéèkì náà tó máa wà ìmáàmù tó fi jẹ́rí kọ́ bàtí torí pé háàdí yẹn lẹ́kìrà ní ẹni tó bẹ́ẹ̀ ti àwọn èèyàn lọ́nà náà dáwà ló náà ń ṣe ẹni tó bẹ́ẹ̀ pa àwọn èèyàn sọ́nà dáwà ló náà ń يعرفها محمد صلى الله عليه واله وسلم من حديث ابا وابن بن اليمن رضي الله تعالى عنه واني كان الناس كنا واني مصطفى النبي صلى الله عليه وسلم يا رسول الله يقول في الله كنا من جاهلية وشر فجاءنا الله بهذا الخير كل هو هو واحد فقط يقول كان الناس يسألون النبي صلى الله عليه وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركه wọ́n ní gbogbo ẹ̀rí máa ń béèrè lọ́wọ́ àtẹ́bíjọ́lá àrẹ̀sálá àwọn nǹkan nípa dáadáa nípa dáadáa wọ́n ní ṣùgbẹ́ mi èmi máa ń bí àtẹ́bì nípa aburú kì í ṣe fẹ́ ní ibi ní ìpìlẹ̀ tí mo ta burú ṣùgbọ́n àmọ́ káfàtà àìyíndèrí kan ní ẹ̀rú gbà mí kí n má bàa kò sínú aburú ṣe bá ti máa burú màá mọ bí ṣe sáfà burú ni mo fi máa ń béèrè onímọ̀ adéyà rọ̀sọ́lọ́mọ́ ilé òfìsọ́ ọlọ́run kúnlẹ̀ àbìjà ìlú tẹ̀lẹ̀ṣàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ inú àìmọ̀kálà wọn a ti wà nínú àìdá fàjá ànàlọ́wù bí hádàl khair al-islam khair ọlọ́run ọba wá padà mú oore wá bá wa fàhálìn bá da hádàl oore jẹ́ rí yìí oore tí wò fún mi là ní lójú ayé mi ṣùgbọ́n tó bá yá àbúrú mi òun wà orí tọ́lá fàájì mi bá dà hàn lè ṣọ́rọ̀ mi kẹ́ dé sí àbúrú yẹn bá tún lọ kí dáadáa mi ó tún wá àlẹ́bìnrin bẹ́ẹ̀ ṣùgbọ́n wà ní ìgbà dáadáa mi tó padà wá yẹn àmì padà kò ní gbogbo ara jẹ́ dáadáa tán àlẹ́bìnrin bẹ́ẹ̀ ní sọ àwọn òbí rẹ̀ ọwá ní ọwọ́ wá rí bẹ́ẹ̀ lórí sí ọlọ́ bóòrin bóòrin kí ni àmúlùmálà bóòrin ó lè jẹ́ àlẹ́bìnrin káwùn yàtúrú nàbì òkèrè àti wọ̀yàtànú nàbì lẹ́yìn ìsinmi àwọn mùsùlùmí náà làwọn èèyàn yìí ṣùgbọ́n ọ̀nà máa tèmi ànábì kọ́ ni wọ́n máa tèmi wọ́n máa pàpọ̀ mọ́ra Islam ṣùgbọ́n kì í ṣe Islam wọn ṣe wọ́n máa pàpọ̀ mọ́ra súnà ṣùgbọ́n wọ́n jìnà súnà lẹ́sọ̀lá àti bákanáà alẹ́bì tó wá lè síwájú alẹ́bì ní ẹ̀kùnrin àwọn kan àwọn èèyàn yìí main jildẹ́jìnà wọ̀ ẹ̀kàkàlẹ̀ múnà bí alìsìnàtì kódà gbogbo kàyẹ alẹ́bì wá gbàlá ẹ̀kù pé ọyẹ́ máa rí àwọn ènìyàn kan dùhátù olùgbèrè ní wọ́n alá àbúwá bí jahannam ẹnu ọ̀nà ẹnẹjá ànẹ́mà ni wọ́n wà wọ́n sì máa ń pèpè pàmán àjọ àbàwọ́ kọjọ fún gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé wọn ìmọ̀ ni wọ́n lò nítọ̀ sí ah, òjọ́ta fún ìyàtọ̀ bí àwọn sílọ̀ sí fún mi júwe wọn fún wọn fún wa tí ká dárò àwọn ẹ̀bẹ́ mọ́ àmẹ́bí ní àwọn tó ṣe pé wíńdì dàdìnà awọ wa ìmọ̀ làwọn náà ní wọ́n kàkà lẹ́múnà bí alìsìnẹ́jìnà kéwù làwọn náà máa sọ lẹ́nu lárúbáwá so lẹ́yìn tó ń túmọ̀ sí wípé àwọn èèyàn kan bẹ̀rẹ̀ pé kò á tún àlá àbúwá bí jahannam gbogbo wà sí wọn gbogbo ọ̀rọ̀ wọn bí ẹ̀bá lè tẹ̀lé wọn ọlọ́mọ nílẹ̀ ọ̀kọ́gbọ̀ ọ̀rọ̀ sínú náà ètò àkúrú jù lé èrò ìlímọ̀ ọ̀kan nínú àwọn àpá nínú olú yìí ọgbẹ̀mí láàárọ̀ wọ́n ní ẹ̀dàpọ̀ ẹ̀mọ̀ sọ́wà àwọn kọ́ wà sí kan tí orítọ̀ ń sọ wípé gbogbo ìyàwó lálẹ́ fẹ́ pátá kò sí kọ̀kọ́ tó burú nínú wọn ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ bí àwọn ọ̀rọ̀ máa bí tí wọ́n ti gbé kóbìnrin ó fojú gbogbo àwọn ọmọdé ti wá ìbò sílẹ̀mì islam ẹni wá ní ọ̀rọ̀ nàkàlẹ̀ bí lé ní àwọn mo ní kọ́nà ìyàwó àáríjà níbi tí ò ti yẹ àwọn àáríjà kan ó tún lo náà ìyàwó àáríjà tún lo rìkọ́ọ̀bù bẹ̀ tọ́ọ̀pọ̀ àáríjà tún mú tẹ́tíbà tó bèrè bá ń ta àwọn àbù lọ́wọ́ kì í so rìkọ́ọ̀bù mojú tó bèrè bá ń ta àwọn yóò rárá ga yóò ti rí dáàlú yóò kàdá sórí mi kò ní ta yóò rárá ga sórí tó bá ti Ibo ẹni yẹn ti rí ìtò ń sọ. Ẹni tó kà sọ̀rọ̀ gbáwà. Ẹ̀kẹ́ tó sì tóbi jù wà á tẹ̀kọ́ lu alọ́lọ́ inú wọn. Ilé ìyọ̀ wọn nípa ọlọ́run ṣe ìmọ̀ sọ. Irú àwọn yẹn náà wọ́n láwọn ti ń bọ́ọ̀lù wọn náà. Ìdí ẹ̀ ló jẹ́ pé ọ̀rọ̀ tí ìmọ̀ tó bá rí sọ ń bí ó gbà dé. Torí pé lèkúlì wà إمام يهتمون به وعالم يتقدمهم فيهديهم إما إلى خير وإما إلى شر láwùjọ kan ẹ máa rí ẹjọ́ máa pẹ̀lú lọ sí ibi dáadáa yóò wà ó ẹjọ́ sì máa pẹ̀lú lọ sí iná yóò wà níbi tí ó kọ̀mí yóò wà ọlọ́run ṣàdọ́wò fún wa

ولكل قوم fara padà sí àbúrú wàlẹ̀ kúlé káwọ́mì máa الله يعلم ما تحمل كل أنثى وما تغرد الأرحام وما تزداد الله يعلم ما تحمل كل أنثى وما تغرد الأرحام Ààyà yìí nígbà àwọn àmì agbára agbara tó kò áyà láti máa ń sọ fún wa wípé bí ò sí mọ́ tó wa. Gbogbo ẹnu bí ò sí kankan mọ́ láyé tó torí gbogbo mẹ́lòmí ń bá palẹ̀ ẹ̀yà ní sọ̀rọ̀ nípa discipline kan tó bá jọ ọ́ lórí òòtú kò á ní dáadáa ní òòtú kò á ní ìlú dáadáa ní tí ó bá kọ orí dáadáa ó kàn pẹ̀lú orí ń sọ yẹn kò á ní bí sọ tó sì yẹn lọ. àyàtà amẹ́ríkà lábẹ́ ìmọ̀ ìtẹ̀lé ọmọ nínú oyún embryology tí embryology ti bá ń sọ̀rọ̀ ní ìgbà ọ́ ọlọ́run tó mọ̀

yóò tètè yóò ó ma jẹ fẹ́ni tó ebe tó rí ìwé ọ ìpìlẹ̀ ẹmọ̀gbẹ́ ni àgbò ààyà yìí àwọn tí wọ́n yìí ṣe mùsùlùmí tí wọ́n bá fẹ́ máa ṣàlàyé àwọn agbẹ́ títà fẹ́ mọ́ sọ ní ọmọlọ́jì kódà tí wọ́n yìí ṣe mùsùlùmí wọ́n máa kó sí ààyà wọ́n ní bùkù àn ó olómọ ní ṣẹlẹ̀ nígbà tó mọ́ bá ń bẹ nínú oyún ọlọ́wọ́ bá ní aláyá alábùnmá tàbílò kúlò ń bá wá máa dàbí ìdòlò àrùn àmú wá máa dàbí dáàrù. ọlọ́wọ́ bá gbogbo obìnrin tí lóyún láyé ìdí ń bẹ nínú ẹ̀ olùmọ̀ jù ẹlẹ́gbẹ̀rẹ̀ ẹjọba lọ sí ọ́sàpáàn wọ́n lè mọ̀gbẹ̀ yọ́kùn ìdàgbòrò ìbí ní bẹ̀ẹ̀dẹ̀ ẹgbẹ̀rẹ̀ ní sọ́pàá ìjọba ìbí ń bẹ̀ẹ̀dẹ̀ ẹgbẹ̀ kọkùnrin ní tó kọkùnrin ní ọdún bí ilé ń bẹ ká lọ pẹ́bẹ̀ jì ní ilé pẹ́yọ ọmọ ló padà wá jẹ́ káṣẹ̀ wá sọ tó mọ̀ rí bẹ̀ àmọ́ ìmọ̀ tá ń sọ yìí ìmọ̀ tọ́lọ́run ọba ó jù yẹn lọ kámọ̀ pé ìdí ń bẹ nínú oyún ọkùnrin ní kámọ̀ pé ìdí ń bẹ nínú oyún obìnrin ilé òjú tó ní mímọ̀ nípa ìdí ń bẹ nínú oyún ṣe ìdí ń bẹ nínú oyún yìí iye òkèlè oúnjẹ mélòó ni ó jẹ láyé kó tó jáde láyé ọ̀yẹ̀ tí ń kàn iye jẹ́ omi mélòó ní òkun tó fi dáyẹ láyé ẹnìká sọ́dárì iye mímí sínú oxygen carbon dioxide tí ó mí sínú tí ó mí síta ẹ̀sọ iye tí ó jẹ́ tí ó fi dáyẹ láyé ìlú mélòó ní òjè láyé ààyè mélòó ní òjì kẹ́kọ̀ọ́ èèyàn mélòó ní ó lẹ́kọ̀ọ́ èèyàn mélòó lòún ó kọ́ lẹ́kọ̀ọ́ irú ìyàwó wo ni ó fẹ́ ìyàwó mélòó ni ó ní láyé tí ó ti ẹ̀ níyàwó láyé àbí òní ní tí ó fi máa bí òní fi máa ọjọ́ sáàkì ò lè gbé jáde tó bá dáyé só lórí ire ní ọ̀jẹ̀ àbó lórí mú sọ́lọ́rọ̀ ní ọ̀jẹ̀ àbí tálákà sẹ́lẹ̀mì gúgùn ní ọ̀jẹ̀ abẹ́lẹ̀mì gúgúrú Ọlọ́run bá ní wọ́n lọ́wọ́ ya alámú máa Ọlọ́run yóò bá ní wọn ọlọ́ nìkan olò nímọ̀ tí ń bẹ nínú oyún obìnrin gbogbo obìnrin tó lóyún nínú pátá òun nìkan ló mọ̀ tí bẹ́ẹ̀ mùdárádù pé ẹ̀kà wá sọ wípé ẹ̀rùn ìgbà ọkùnrin ìgbà ní èdè máa lábẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó yẹ ká mọ̀ tó ìgbókòlẹ́ tó lè máa pọ̀lọ́ nìkan gbé ọlọ́run ọba nìkan ló máa wọ nǹkan wọ̀nyí Bàbá tàbí ìzùl àrùn-ún àlùgọ́ ẹ̀kù bí máa nà àlùkọ́sù wà máa tàbí ìzùl àrùn-ún ẹ wà máa tàbí àrùn-ún Kí ni túnmẹ̀ èyí, ó náà ni pé tó yí bá ń bẹ nínú wọ̀n máa tẹ̀rí ìgbò ọ̀hán in tí máa tẹ̀lẹ̀ lóyún tí fi ń dínkù ọlọ́mù ó mọ̀ tó fà tó bá bẹ̀ ti tẹ̀lẹ̀ ọlọ́run ọba mọ̀ kó ti tẹ̀lẹ̀ ń bẹ̀ wà máa dàgbà in tó lè máa mú àlékún bá ọjọ́ ti lọ lẹ́yìn tẹ̀kídùl arham máa tẹ̀kídùl arham wà máa dáadáa àlàyé púpọ̀ pẹ̀lẹ̀ àwọn àlàyé tí wọ́n fẹ́ sọ lábẹ́ rẹ̀ yìí kì í ṣe àlàyé ẹmọ́lọ́jì kankan àlàyé àwọn tààfẹ́ àwọn tààbìrún àwọn àmúnimọ̀ tẹ̀síìrù wọ́n láìpẹ́ ìrìnàṣàpọ̀ ẹ̀rọlọ́wọ́ báyìí àà síbò làwọn àwọn tààfẹ́ ti nímọ̀ níbo ni wọ́n ti mọ ọ̀rọ̀ iṣẹ́ tí placenta ń ṣe fún ọmọ nínú débi wípé tóbìnrin bá wá ń lóyún tọ́bọ́ wá rẹ́jẹ̀ ó bẹ̀rẹ̀ àwọn àbá àti wọ́n sọ wípé wà máa tẹ́ bí ìlú àrùhàn wọ́n ní túnmọ̀ ẹ̀ náà ní pé ìgbà àdárọ̀ dáàmù tóbìnrin bá lóyún sínú tó bá wá rẹ́jẹ̀ sáńkóṣù nìyẹn wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn wàhálà ti bá placenta tó ń bẹ́ placenta yẹn ní ìgbẹ́sẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ òkúdọ̀ jáde placenta yẹn obi abẹ́ẹ̀kọ́ ó ní nǹkan jẹlẹ̀ ní tàbíìbù ayétàǹkúsù àdínkù ti bá tàbíkù bá ti bá lẹ̀jẹ́ fi ń jáde ìbẹ̀jẹ̀ ni yí kò gbúdọ̀ gbẹ́jẹ̀ jáde torí pé gbogbo òṣìṣẹ́ ní ọmọ ọ̀rọ̀ ọmọ ilé ọmọ ló náà wà gbọ́jẹ̀ wà ń bẹ̀ òun ní pòtẹ́kì ọmọ ìyẹn nìkan kọ́ mímí ọmọ ó ní ṣe oúnjẹ tó mọ̀ ń jẹ ó ní ṣe gbogbo ìṣẹ́lẹ̀ ọmọ pátá lọ́pù jẹ́ pẹ́tọ́ bá ń bẹ nínú tí wọ́n bá ti connect yẹ kúrò lára placenta àwọn dọ́gbẹ̀ so mọ́ placenta ni àwọn àlàyé ta wá sọ ìjẹ máa ó wá ṣe èmi ah, tó bá ti rí bẹ́ẹ̀ obìnrin tó lóyún tẹ́jẹ̀ jáde òun ni wà máa jẹ́ sí ìdó lọ́rọ̀ ha tí tọ́lọ̀ ọba ń sọ ń bẹ̀rẹ̀ nìyẹn ẹwà mọ̀ pé ti ń fẹ́ sí ìwò ni bùjá ìlú lọ ọmọ kéwú àwọn tàbí ní fẹ́ sí ìwò ni wọ́n lọ tí wọ́n fi lè mọ ìdíjẹ placenta tí wọ́n fi mọ ìbáṣepọ̀ ọmọ tí ń bẹ nínú oyún pẹ̀lú bùkátà tó ní pẹ̀lú placenta gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ mẹ́rin kó wá yí ọmọ kọ́mọ̀ wá tún lọ sí mẹ́sìn tẹ̀gbé ara nù ìdí ni ẹjọ́ bí ẹgbẹ́ ẹwà fẹ́ ti kùránì ìwé wo lẹ́gbẹ́sọ̀ kùránì nítorí bọ́jọ́ ti lọ àlàyé àwọn tàbí àlàyé àwọn àbúnímọ̀ tẹ̀sír àtàlàyé rẹ̀ tó bá وكل شيء عنده بمقدار وكل شيء عنده بمقدار Àgbà ọlọ́run ojú tó bẹ̀ èyí ta túlé ní ọlọ́run tó kó ṣe wá lápá. Àwọn èyí tí tú bẹ̀rẹ̀ náà ọlọ́run tó kó ó fẹsẹ̀ wa lé nàbá iná padà sí àbúrú ọlọ́mọdún àwá mẹ́tì ìwà àkàbàràfí sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh